Hello everyone, welcome to Toyin Talks. Bukky Jesse Ogbe Olaide Jade and uh, Ode saw a lot of things about Olaide Olaide Oyebade, I think. Yeah. Anyway, I don't want to talk too much so that mi ni máa repeat àwọn nǹkan míì tó jẹ́ pé Bukky Jesse sọ. Ẹ jẹ́ ká jọ wo Olaide Oyebade on Bukky Jesse show. Bukky Jesse on lo gbé. Ọláìdé Oyèbọ̀dé wá fún wa ẹ jẹ́ ká jọ gbọ́ thank you so much for loving us thank you for watching till I will see you in another video of mine stay safe stay blessed I love you bye. ó ní men like yansh which men any men that like yansh they want to freaking wọ́n fẹ́ ṣàgẹ́ ni wọ́n fẹ́ ṣàgẹ́ wọ́n fẹ́ ni o ò lè rí responsible man tó máa gbé ìdí arẹrẹ ìdí àpàtà ìdí ìdí ìdí mọ́ṣe ìdí olórí buku tó yẹ pé ìgbẹ́ ló kún tó máa máa gbé kiri títì sórí ìlú mẹ́lù kó gbèdì kiri sórí Bukola Saraki kó gbèdì kiri sọ ní ọkú mi Bukola ọ̀tẹ́dọ́lá kó ní òun gbéyà abẹ́gbọ́ ni ó ní men like yansh ṣé ọmọ àwọn tó ní tó like yansh àwọn Démọ́lá àwọn Démọ́lá àwọn Démọ́lá àwọn Démọ́lá ni kò lọ́ọ́ máa yídìí olórí buku ẹ̀ fún àwọn Démọ́lá ambassador Kawo White àwọn ni kó lọ yí ìdí yẹn fún àwọn Démọ́lá ṣọmọ pé Démọ́lá sọ pé àwọn mi fẹ́ dárúkọ ṣọmọ pé òun lọ sọ pé orí bá kan orí bá kan àwọn olórí burúkú àwọn bí Oyèdèjì ló ń jẹ́ kọkùnrin kọ̀ǹdẹ́mu nǹkan tán nílé am I communicating àwọn olórí burúkú ẹlẹ́nu wọ́gọ̀wọ́gọ̀ àwọn èèyàn ò mọ́ ẹ jẹ́ lọ wá fóònù kí n fi wọ̀nyí very ugly idiot ó ṣèdí náà ó ṣọyàn náà ó yìí ugly ni mi ìmọ̀ nǹkan tí mo lè fi ugliness ẹ̀wé láyé mi ọlọ́run ẹ̀wẹ́ bà mí tọ́lọ́run bá máa dáyàn àdàtọ́ tó bá dẹ̀ máa dáyàn náà gbogbo nǹkan tó bàjẹ́ ní ọ̀run ló máa dá sí lára òun lọ́lá ìjà lédèdè am I communicating ẹ̀jẹ̀ tún nojú mi abẹ́ ẹ̀gbọ́n mi ni ó sọ pé ó sọ pé I can't deceive you I can't deceive you men like yansh ẹ gbà mí àwọn ọkùnrin wo ló like yansh wo bọ̀bọ̀ tó man, ń dé fìlà red yẹn tó fẹ́ ọmọ gọ́vnà Ogun State yẹn kí ló kọ ẹ̀ mo ti gbàgbọ́ kọ ẹ̀ ó yíyàwó ẹ̀ ni because surely, o lè rí any responsible man any man to bá ń sọ fún ẹ pé òun láìkì di ó fẹ́ do ẹ ni let me be honest with you today ó fẹ́ do yín ni and many of these idiots don't ń for just because they wanted men you can work and make money yourself o lè jẹ́ obìnrin to yẹ pé ọkùnrin gan máa depend lé o lè jẹ́ obìnrin tó yẹ pé ọkùnrin gan máa look forward to Eh, gbogbo ìgbà tó máa sọ pé eh, wọ́n máa ń ṣèkan náà hunt game tó máa ní kí náà fẹ́ ẹni man I want a man that will look after me ṣe ìyáwèrè ni àmọ́ ẹ̀pọ́n ní kọkùnrin sọ Debola of Lagos Debola Lagos I give it to him look at his beautiful wife look at Debola's beautiful wife ó sin gbọ́lẹ̀ ni ṣe rí kó ṣèdí àbí kó ṣọyàn ṣe rí ẹ ṣórí ẹ máa gbọ́ ṣe rí kó ṣèdí àbí kó ṣọyàn because ẹ jẹ́ kí n sọ kíníkan fún yín tọkùnrin hate ọkùnrin ló máa ọkùnrin ọkùnrin ló máa ń jealous jù láyé yìí ọkùnrin ló máa ń jealous jù láyé yìí ṣe dẹ̀ reason everything tọkùnrin ẹgbẹ́ wọn bá wọ ẹ̀jú wọn jealous wọn kàn wọn kì í ṣọ́ ẹ̀ sí yín o but tọkùnrin máa ń jealous gan ṣé ń gbọ́ mi ṣé wá rí nǹkan tọkùnrin hate tọkùnrin wá gbé obìnrin tó lo ìdí tó gbèdí ṣe pé distraction ni lọ́tọ̀ ẹ jẹ́ ká wà sincere fún wa even obìnrin gan máa wo ìdí yẹn ká máa wà sí ọkùnrin tí wọ́n ti wá dé function kó wá gbé yín báyìí kó wá sọ pé ẹ o ọgbọ́bìnrin kan ṣẹ́mọ̀ káwọn èèyàn wa máa wò dín yẹn ọkùnrin yẹn gan níwà comfortable am I communicating then to me tí n bá ti rí àwọn tó tó lọ ṣe ìdí yẹn àbí tọkàn nídìí olóyìnbó kú bẹ́ẹ̀ yẹn mo bá wọ̀ pé I see them I don't want to know. Ẹ má jẹ́ kí n bust there because gbogbo náà kọ́ ló lọ ṣèdí yẹn because of a man. Am I communicating? Now, wọ́n wá bí ó ní oh, hmm. ó ní ṣe fẹ́ gbọ́ ó men like yansh orí mi ti dàrú ìjọ yẹn mo ti men like yansh so are you saying pé táwọn ọmọ kéékèèké kan bá gbọ́ ilé ìsìn ṣó mọ̀ pé ìbànújẹ́ ló jẹ́ fún wọn láti tì wọ́n lọ ṣe ìdí láti believe pé káwọn tó lè rọ́kùnrin tó máa náwó fáwọn wọ́n gbọ́dọ̀ lọ ṣe ìdí and you call yourself a, a, a an actress and you call yourself a a a, a celebrity figure ta gbọ́dọ̀ wo àwòkọ́ṣe ẹ̀ tó bá ti jẹ́ pé ó wà nínú ẹ̀ ṣó jẹ́ kó sọ síta lórí public domain kó sọ pé men like yansh anyway ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ gbà tí bàbá yẹn wá sọ tán bàbá yẹn wá ní kí ni reason tó fi sọ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ o ó ní ah ó ní kóhun tó ṣèdí òun ò kí ń rí ọkùnrin gbogbo ẹ̀ ní máa lọ play fún yín o because mo ò kí sọ̀rọ̀ without evidence ó ní àkọsí èsì èèyàn kan ní switch off switch on èsì àlèsì ní UK window ló jẹ́ kí n ṣí but èsì máa wọlé mi ò dẹ̀ láìkè ṣinṣin àdẹ̀ ní lẹ́ǹtì a ah, ní nẹ́ẹ̀tì nílùú òyìnbó ẹ àkín fi nẹ́ẹ̀tì sí wíńdò yẹn ọ̀rọ̀ ọlọ́rọ̀ kúkú nípa mi ó dàbí bẹ̀rẹ̀ ti sọnù tí mo dé yìí ẹ jẹ́ kí n sún síkè ẹ jẹ́ kí n sún sókè òun ni mm. ẹ má bínú lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni má <laughs> egungun mi máa ń le sí ẹ má bínú ìgbà tán wá bá sọ̀rọ̀ tán wọ́n tún wá béèrè lọ́wọ́ ẹ pé on ní so kí advice tó fẹ́ fún àwọn èèyàn kan ṣèdí yẹn ó ní kóun sọ tòótọ́ fún bọ̀bọ̀ yẹn o ó ní kóun tó ṣèdí ó ní no no no wọn ò rí èèyàn kankan ó ní but gbà tó ń ṣèdí sìn ó ní òun ò kọ ṣàbẹ̀ pé nǹkan tí mo dẹ̀ sọ kọ́kọ́ sọ ni ó ní tó bá kọjá báyìí wọ́n máa ń wẹ̀yìn wò dí òun ni ó ní wọ́n máa ń wẹ̀yìn wò dí òun ni. Ah! mo dẹ̀ wo mo mo wo mo wo mo wo statement tó sọ yẹn báyìí I was disgusted as a woman as a lady I was disgusted. ipe why how could you say that? Is that an answer? is that an answer anyway ìyẹn wá lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń lọ mú fóònù ẹ jẹ́ ń lọ wá fóònù mo ń bọ̀ because mo gbọ́dọ̀ fi gbogbo ẹ̀wọ̀n yín lẹ́yọ kọ̀ọ̀kan mo gbọ́dọ̀ fi gbogbo ẹ̀wọ̀n yín there is AC in UK I know but is the mo mobile AC yeah there is AC I'm not saying there is no AC there is AC but there is a mobile one and you don't expect me to put an AC in my kitchen I'm in the kitchen ṣé nǹkan tí mo sọ yẹ yín kitchen ni mo ti ń ṣe show yìí kí n remove cap <laughs> mọ́mí mi violence ni cap yìí ẹ fílẹ̀ bẹ́ẹ̀ má wọ̀rí mo má wà okay ẹ má lọ o ẹ má lọ o let me go and get a phone to come and play it for you so that ẹ máa rí pé kò ṣe pé mo wá sọ̀rọ̀ àbí mo kàn mọ́mọ́ wá àtàkẹ́ ṣé nǹkan tí mo sọ yẹ yín then nǹkan tó wá fa show mi láàárọ̀ ẹ̀ máa wá gbé síta fún yín shoot nǹkan tó ṣe láàárọ̀ ẹ̀ tí mo rí òun wá then mo fẹ́ sọ ti Nkechi Blessing yẹn náà aṣọ tó wọ̀ lọ aṣọ tó wọ̀ lọ sọ́dọ̀ Nkechi mo bọ́ àfihàn yín ẹ má lọ ẹ má lọ please Oh, now um, that was then ṣe ti gbọ́ ṣe ti gbọ́ nǹkan tó sọ ọ́ mẹ́rin now. lift it up. For real? Yes. What of the hips? The hips is it's transplant. Like it's, it's transfer. Yes, yes, it's, it's <laughs> transfer. it's transfer that no, they take the fat from one specific place and put it to one specific place. Okay, it's fat that is here. Yes. Can you turn fast. around? So can you tell me about the has the house too, there is nothing inside. It's just my fat. For real? Yes. I'm coming. You see? After doing the surgery now, how many weeks does it take you to sit? To sit? Ah, you can't sit to one more. Um, for like first two, three weeks, you yeah, you can't sit to. For three weeks, you could not sit. Eight to six weeks, yeah. The doctors, some, some doctors will tell you six weeks. Emma Bow. For real? Yeah. Okay, what advice are you giving to the youth? Do it if you wanna. Ṣé I'm not, I'm not, I'm not. Ṣé ń gbọ́. What advice can you give to the youth? I'm Amesha, hold on, my play for you. Trust me to play for you. Emma Ball, is that a good advice? The guy said, um, what advice do you have for the youth? Only do it if you want to do it. Ẹ jẹ́ ká Of the people that will say don't do it. I'm not part of people that will tell you to do it. It's your decision. Nobody can tell you if you want to do it or you don't want to do it. I wanted to do it and I did that shit. So she can't even know that I did it if I don't tell you. Because you look know. natural. Hello. Uh, ah, But are you, are you are you getting any courses or any, any abuse from anybody, any threat by doing this? No, not really threat, but people will talk now. The people that will insult you will insult you. The people that will laugh will laugh. But the gist is, hey, <laughs> I got a good body though. <laughs> ah, <laughs> so ah, who, who, Abel. Who is your mentor? Ah, I, I got a good good body. I think I'm going to say if you can be on it, Nicki Minaj. Yes. No, that one is like maybe you are you are going through people's influence. I'm not going through anybody's influence. It's just me. I wanted to do it uh, So, what country? Have you, have you traveled before? I don't live in Nigeria. I live in Germany. For many years now? For the past 15 years, 14, 15 years. Yeah. Wow. That's crazy. It is crazy. So you made the surgery in Germany? I did. I did the first one in Turkey. I did the second one in Nigeria. Where in Nigeria? Osaka, London. Where's Osaka, London? Ah, I don't know where Osaka ṣe ń gbọ́ covid girls is at Osapa London ó mà ṣe o. ọmọ mẹ́ẹ̀lá kí aṣọ ìdìbò láìkí ya. ṣe gbọ́ ṣe ti gbọ́ ẹ tí ì gbọ́ bẹ́ẹ̀ yẹn ló ń bọ̀ ẹ jẹ́ kí n túnṣe. Ẹ máa gbọ́. I did the first one in Turkey. I did the second one in Nigeria. Where in Nigeria? Osapa London. Where is Osapa London? Ah, I don't know where Osapa London. They're trying to say COVID girls is at Osapa London. That's where I did it. That's crazy. So men do men disturb you for this ass and breast? Come on, men like yash, yo. People like yash. These people are not. People like yash. That's crazy. And they'll be 15, I was like, can you undo this? <laughs> Please, can you shake it? Ah, Saturday bread. <laughs> you just find any I get out. And you hear what she said? Wọ́n sọ what advice do you have for the upcoming youth? Ó sọ um, if they want to do it, they should do it. I'm going to tell them if they should do it or not okay now um, that was then ṣe ti gbọ́ ṣe ti gbọ́ nǹkan tó sọ ń bẹ̀yìn ẹ jẹ́ ká wo mo wá rí níbi tó ti ṣe fídíò láàárọ̀ ìṣe ń gbọ́ mo wá rí fídíò yẹn fídíò yẹn gangan ló jẹ́ kí n bọ́ta mi ìbá má bọ́ta ṣe yẹn pé ó ti ń ṣe ó ti ń mu jẹ mo ti ń wò pé wò choice ẹ ní ṣó ti yẹn but I am always fuming when watching her I'm always fuming pé this girl is a bad example every every shades of bad Now, I'm going to show you something now. Ṣé ẹ kó ti men is yanch yanch is men. Ṣé ẹ rántí pé sọ men is yanch yanch is men. Now, I'm going to play you a video tí come across láàárọ̀ Yeah. Now, watch this video. Ẹ̀yin Instagram, I'll come and play you. Ṣé please, ẹ má Yeah. Yeah. I'm going to show you this video. That is now going to run up and down. Kẹ̀kọ̀ tí ẹ̀ gbárùkù tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ máa gbọ́ o. nobody and I've been trying I've been trying my possible best to make sure that. ṣe gbọ́ nǹkan tó sọ she said let me let me ẹ jẹ́ sáré explain ó sọ pé òun ní ìdọ̀kọ ipò òun wà lonely lonely lonely lonely lonely at the top ó lóun wà lonely pé òun ní ìdọ̀kọ ó ní i'm single ṣe rántí pé wèrè yìí ló sọ pé men like yan ṣe rí pé this is where i'm coming from now mo ti sọ fún yín pé gbogbo men like yan ṣe yẹn wọ́n fẹ́ jẹṣẹ́ ẹ̀ ni wọ́n máa dún ẹ̀ wọ́n máa gbé ẹ̀ jùlẹ̀ ni lọ́wọ́ gbogbo ọkùnrin tó gbéyàwó sílé ó lè rọ́kùnrin tó máa dédé gbé obìnrin tó nídìí bí yàwó obìnrin yẹn bí ó ti nídìí yẹn kó tó fẹ́ àbí pé kínní am I communicating ẹwẹ́n tó sọ nínú fídíò tí mo kọ́kọ́ ṣo yẹn tó sọ pé men like yansh mo kò bí mo ṣe sọ pé men like yansh yẹn ó jẹ́ kó tí fẹ́yìn tó máa gbé sílé nìyà wọ́n máa kọ̀ du ẹ̀ wọ́n á gbé ògbó ẹ̀ bóná àlẹ́ tó bá ṣèdí tí ò ní common sense òbó wọn ló máa ń jìyà ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ jọ àwọn onílàkàyè tó ń bá mi fẹ̀mí dọ́gba ni mo fẹ́ lórí platform yìí o ṣe gbọ́ stephen nǹkan this is this is going to be the long time I'll be single in my life so ṣètìrì táwọn obìnrin kan bá ń dálé mosú tó bá ń change ọkùnrin bẹ́ẹ̀ tó ń change aṣọ tí gbogbo èèyàn máa sọ pé "Oh, women supporting women ṣètìrì kan tó sọ ń sìn ó ní this is the time tóun máa wà single for a long time so ó mì pé tó bá ṣe ń kúrò nílé ọkọ kan ló ṣe máa ń bọ́ sí mi kò tiẹ̀ kí n wò pé kí ló fa nǹkan tó fa tó jẹ́ kóhun àtọkọ yẹn jà kò ní make amendment kò ní solve problem issues yẹn tó ẹ pọ̀jù ẹ̀ ní issue tiwa abẹ́ẹ̀gbọ́n kan tó sọ́nsìn ó sọ pé that time you know, I was single for a long time meanwhile ẹjọ if I sọ pé ó fọkọ ẹ̀ sílẹ̀ wọ́n ló fọkọ ní last year so in the space of last year oh o ò oh o gbóbò le oh olóbò jíjì bí obo ẹ̀ jíjì bí konga. so oh ò lè gbèdì and why can't you go back to your baby father abẹ́ ẹ̀gbọ́n bunny, lonely lonely lonely lonely at the top. Only this is the longest time So máa wà lonely. So ò tí ì ní marry so ó mì pé tó bá ṣe ń fọkùnrin kọ́lẹ̀ ló ṣe máa lọ ń bá mi nǹkan tẹ́ ṣe máa ń rí disappointment because if you can't sit down to look at what happened where, where did I go wrong kí fa ìtúká mo ti fọkàn kí mo olùlẹ̀ mo fẹ́ kejì olùlẹ̀ have you ever sit down to think about what what is the cause am I the problem but you never thought about that just because o fẹ́ dókòó kó tó bá dódódó tó máa sọ wàá sáré lọ jump síbòmí ó tún ti ń fira ó tún ti ń tajà ń sìn wọn á tún wá bẹ just because they want to they want to wọn fẹ́ wo nǹkan tó wà ní ìdí burúkú ẹ̀ Christ ah oh, bíbélì sọ pé inú mi bàjẹ́ fún ọmọ ádámọ̀ ẹgbọ́n nǹkan tó sọ ó ní this time around ọkọ tó ń wá yẹn o ó ní he has to be rich though i'm doing well for myself Had these people a good example even if the guy is not rich ṣètìrìrìsìn tó fi lé ọkọ jáde even if this guy is not rich ṣó o mọ̀ bí yá ó ní prospect ọláìdé olóṣì òrí bọ́nẹ̀tì oníbọ́nẹ̀tì sọnù ẹ́ o mọ̀ bí ó ní prospect bọ̀bọ́ lè má reach ṣùgbọ́n kó ní prospect kó gbé ẹ débi gíga kó sọ èdè èèyàn láyé ibi tẹ́tí máa ń get it wrong nìyẹn tẹ́ bá ṣe ìdí olórí you always get it twisted you believe when you have that stupid nonsensical yansh you believe you've got everything in the world even if a guy is not rich which I keep on singing to every ladies hears all the time even tí ọkùnrin ò bá lówó tó bá ní prospect go for him look at what this nonentity is saying now Only he has to be rich even if he's not rich but tó jẹ́ pé ó ti rí ó ti rí pé léyìí iq ẹ̀ ẹ jẹ́ ṣe ń gbọ́ spec ẹ̀ ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká kóra wa jọ tí wèrè kọ́ bá tún wá social media To sọ pọ́kùnrin kan jíìtì òun ẹ jẹ́ ká máa wádìí ọ̀rọ̀ dáadáa ṣẹ́gbọ́n kan tó ń sọ́nsìn only the guy has to be romantic only to go máa ń wo romantic film ìgbésẹ̀ òun fẹ́ put gbogbo into practice and you call this a mother and you call this a a a a a a a, a, a celebrity figure that we have to we have to emulate her character. Eh? Oh, my ọkùnrin awa ọkùnrin go ọkùnrin tó tó tálíkà jù láyé gan ó ní spec kò ní sọ pé torí òun fẹ́ dóbò dípò nǹkan máa just any idiot idiotical speck look at what you are saying ó ń polówó ara ẹ báwo ló tún ṣe ní báwo ló tún ṣe ní gbé ọjà òkùnkùn ọláìdé báwo ni ó tún ṣe ní gbé ọjà òkùnkùn. ṣé gbọ́ nǹkan tó sọ ṣé gbogbo yín gbọ́ nǹkan tó sọ ó ní òun fẹ́ ọkùnrin tó máa tọ́jú òun of course she can't be lonely for the rest of her life àwọn obìnrin kan wà tán bá ti tán bá ti fi ọkọ sílẹ̀ wọ́n pè fẹ́ káwọn dúró káwọn kàn ṣèyá àwọn ọmọ àwọn ṣé nǹkan tí mo sọ yìí àwọn kan dẹ̀ wà They still want to be with a man. I'm not disputing that. Am I communicating? But can you hear what she speaks? What she, she just spits out of her mouth? Ó sọ pé òun yìí ń wá ọkùnrin lẹ́yìn ọmọ márùn-ún olórí burúkú òjò kòkó tọ́jú àwọn ọmọ ẹ̀ kọ́yàn kan yanjú gbogbo àwọn ọmọ wa máa yàn wọ́n á yanjú lórúkọ Jésù. kan tí mo sọ yé So a priority is looking for a man. A priority is coming online to advertise herself. Am, am I? Ṣé mo ti wà ní another world ni? ẹjọ́ ẹ pè mí padà a priority ẹni tó ní ọmọ kan gan priority ẹ̀ mo mọ̀ pé kò ṣe gbogbo obìnrin lọ and it's not every mother is a mother many mothers are murderers am I communicating one of the mothers that are murderers are this lady am I communicating it's not all mothers that are mothers most of these mothers are murderers abẹ́gbọ́ lẹ́yìn ọmọ márùn mi tẹ̀ ní kó má ní ẹ̀tọ́jọ́ máa gbé sí fúnra wọn but coming online coming online to come and tell people now that you need a man a man that will be romantic irú àwọn ilé ìlú máa máa dóbò náà máa máa dó ọkùnrin lọkùnrin náà máa máa dó wọn náà máa ṣe yáyáyá táwọn ọmọ wọn máa máa gbọ́nu lé irú àwọn ilé ni they don't give two freaking fucks about àwọn ọmọ tó bá ti rí ọkùnrin irú wọn ló máa rí ọkùnrin ló máa abandon àwọn ọmọ irú wọn ló máa rí ọkùnrin náà onímọ̀ pé àwọn ọmọ àwọn ló ti wà ń bẹ̀ fáwọn kọkùnrin yẹn tó wọnú ayé àwọn abẹ́ ẹ̀gbọ́ bó ṣe fi so much interest ẹ̀yìn bó ṣe fi so much interest sí inú bó ṣe ń wá ọmọ yẹn àbẹ́mi nìkan ni mò ń rí bẹ́ẹ̀ ni ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ẹ́ Nkechi Blessing ṣe Nkechi Blessing ṣe Nkechi Blessing mi mọ̀ bí àwọn gbé sórí kínní ibo ni mo ti lè rí Nkechi Blessing ó launch àgbo ẹ̀ ní two weeks ago mo fẹ́ mo fẹ́ fi wọ̀nyí o ẹni tó sọ pé òun nídìí ọkùnrin o mo mọ̀ pé tèmi náà wà lára mi o ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ o tèmi náà wà lára mi o ṣé nǹkan tí mo sọ yẹ yín but ẹ jẹ́ ká máa bára wa sọ̀rọ̀ díẹ̀díẹ̀ most of nǹkan tí gbogbo wa ń ṣe hmm, most of nǹkan tó ń ṣẹlẹ̀ àfọwọ́fà many people wa ni mo máa ń sọ kíní kan kò sí nǹkan ta lè ṣe láyé yìí Internet ò kí ń gbàgbé